Um, come king yomi eh, màá tún sọ pé king lawa àti gbogbo ẹ̀yin king king king tẹ wà ń bíbá yìí gbogbo ẹ̀yin adarí mo tún fi eh, chief taofik ọláwálé mo tún fi àwọn náà léyìn lọ́wọ́ is one of the convener àwọn náà jẹ́ ọ̀kan lára àwọn conveners gbogbo convener sí mi ìmọ̀ orúkọ yín tí ẹ wà ní bíbá ọláyọrí Kóìkí bàbá wa Sunday Igboho ṣá Igboho ṣá. pẹ̀lú agbára àwọn alálẹ̀ wípé ayé apá yóò ní ka yín o apá ìkà ò ní ka yín apá yóò ní ka yín o apá ìkà ò ní ka yín hmm. torí pé ẹnu ẹnu báyìí ni ẹsẹ̀ fi pa ìkúrọ̀ ojú ọ̀nà ẹnu ẹnu gbogbo ẹni tó bá sọ pé òun máa mú yín ẹnu ẹnu lẹsẹ̀ fi pa ìkúrọ̀ ojú ọ̀nà ẹnu ẹnu kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo wa tí a wọkọ̀ wá láti ìlú Èkó láti ìlú Ìbàdàn àwùsáwá tá a wà ní ìfẹ́ ń bíbá iná ibi yòówù tí a ti wá bóyá láti Oǹdó ni Àkúrẹ́ Èkìtì tẹ́ ẹ mọ́ ibi yòówù tàbí Ìgbómìnà Ẹdó Ẹdẹ́ta Ògùn gbogbo yín la wá gbàdúrà fún Abẹ́òkúta láyọ̀ láyọ̀ lẹ fi wá sí Ilé Ifẹ̀ lágbára Elédùmarè láyọ̀ lẹ fi máa padà. àti ìgbọ́ wípé nǹkan kan búburú ó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan nínú wa a sì ní gbọ́ pé nǹkan kan búburú máa ṣẹlẹ̀ sí wa lágbára Elédùmarè àṣeṣe fún wa ilẹ̀ Oòduà tí à ń lọ yìí Yorùbá nation tá à ń wò lọ́ọ̀kan yìí bàbá mi àti ọlọ́run mi mo fẹ́ rán yín létí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún ọmọ yín lánàá ọ̀ọ́ni àná nígbà tó ń jagun tó ń ṣe pé kóun lè gba Ọ̀ṣun state bàbá bá sọ bàbá ń ronú bàbá tiẹ̀ fẹ́ sígbà wà wò ìgbà tó kalára tí ò rí Ọ̀ṣun Odùduwà state gbà bàbá wa ṣàlàyé wọ́n ní ah oòdùà ti yọ sáwọn o wọ́n ní pé káwọn má ṣe kíni mọ́ wọ́n ní pé káwọn má struggle mọ́ wípé oòdùà sọ pé state kọ́ làwọn fẹ́ àwọn fẹ́ gba gbogbo lé àwọn papọ̀ ha ìyẹn bàbá wa ọ̀ọ́ni àná síjúadé ìyẹn ni pé àsọtẹ́lẹ̀ ti wà wípé àwa ọmọ Odùduwà a ò kóra wa jọ bàbá wa àti ọlọ́run wa nígbà tí oòdùà fúnra ẹ̀ tó ti sọ̀rọ̀ báyìí o tàbá wá rí gbogbo nǹkan ìdènà èyí tó fẹ́ de yorùbá nation lọ́nà èyí tó fẹ́ de odùduwà nation lọ́nà olúwa bá wa rán ṣàngó olúkòso ọkọ ya kó bá wa sẹ́pa wọ́n kí iná jó wọn run túútúú iná jó wọn run túútúú obìnrin ní ìgbìmọ̀ àwọn ọkùnrin ni wọ́n kóra wọn jọ tí wọ́n sọ pé yorùbá nation ò ní ṣeé ṣe iná jó wọn ṣàngó. fúlàní ni ló kóra wọn jọ haúsá ni ló kóra wọn jọ olóṣèlú ni láàrin àwọn ọmọ yorùbá tí wọ́n kóra wọn jọ láwọn aṣọ wípé kò ṣeé ṣe bàbá wa àti ọlọ́run wa a fi wọ́n kú ní wákàtí ọ̀wọ̀ yìí kí iná jó wọn run ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣeé ṣe o àṣẹ àṣẹ. àṣẹ wa.